شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى يأتي يتوقفنا الله يأتي صلاة الله محمد صلى الله عليه وسلم أمير الله سبحانه وتعالى بلاد أسلافنا كما بابا على النبي صلى الله عليه والصحابة tí gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbé ní ìpìyà. gẹ́gẹ́ bí alimọ̀tàd níta ti bá sábà òní pé gbogbo ọjọ́ báyìí lákòókò báyìí a máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan eléyìí tí a ti ṣe àwọn ní àǹfààní àmọ́ ní èmi ìbìlá ní tí a gbé yẹ̀wò olóòtú ọ̀rọ̀ tí a ṣe ní àgbéwò ní alẹ́ àná ṣáàpá nígbà tá a parí ṣẹ́kù làbàáyé nínú orí rẹ̀ tá a parí ibi tí a fẹ́ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀. ìbéèrè kan wá ṣe jáde ó ní í ṣe pẹ̀lú ilé ìwò la máa ń fẹ́ ilé ìwò sì láàbọ̀ lọ́fẹ́ nínú àwọn obìnrin láti wá ṣọ́dá èyí tá a fi máa gbọ́ ìsìn nígbà tá a gbọ́ tó fẹ́ jọ wá lójú pé ìsìláàmù ti bá mi lé láì ta òkun sábà súnmọ́ àṣìláàmù kò hàn ní ẹjọ́ ẹ̀ ìdí nìyí tá a bá lọ léwu ní àlùkò hàn wa nínú sóòrọ̀ tó ní tó ní òun náà ní kọ́ra ní sọ́ta fọ́ láti yáyà méjìléní àyà twenty two méjìlélógún àyà twenty two sọ̀rọ̀ twenty seven. tí gbogbo wa náà bá fi ọkọ̀ bá lọ ká sí ìgbọ́ àjọyé àwọn ààyè alùpùpù ààrẹ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ káwá yí ìbàdà kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ káyọ òtẹ wa lọ́rùn àwọn sálùkọlá ní ṣe léwọ fún wa ní obìnrin tó ṣe pé ìwọ ní gbogbo ẹni bá fẹ́ rú wọn lóbìnrin ìgbéyàwó yóò ní lálùbáríkà tó bá tún wá di ìjọ ìgbéga lọ ẹni ọ̀hún tó wá jìyà kódà kẹsàn-án yìí rẹ̀ yìgì òwe wọlé afẹ́ra wa bí ṣùgbọ́n kàrí ewu ní alẹ́ ìgbọ́dọ̀ fẹ́ra rẹ̀. alukóyáni tuntun wa yan nílẹ́yìn àwọn tó ń kà yìí èmi ti di ẹ̀tọ́ bó ṣe wá di ẹ̀tọ́ yìí ẹnìkan ò tún tọ́ kó tún wá sọ di ìwọ̀ fáwọn ọmọ àdínábì àdámù ọlọ́mọdé àkùnrin àti àgbọ̀yé sọ́kù. ولا تنكحوا وما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وعماتكم وخالاتكم وبنات وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم من نسائكم اللاتي دخلتم به فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم فلا جناح عليكم وحلائل أبنائكم وحلائل وأن تسمعوا بين إِلَّا مَا ما قد سلف إن الله كان غفورا رحيما. أنا يا بني ومن الله سبحانه وتعالى lófin ẹjọ́ ọ̀rọ̀ àwọn olójé ìwọlódé ìdá ọ̀fẹ́ lẹ́yìn àwọn eléyìí kò sáwọn ìlú ìmáà lára àwọn nǹkan tí alukur'an tó yanjú yányá tí ò wulẹ̀ níbi pé àdìsí wo ló tún sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́ àwọn nǹkan tó ń bẹ bẹ́ẹ̀ sí pé ọlọ́run wọ ọba ló ṣàlàyé rẹ̀ fúnra rẹ̀ ní alukur'an bí ọ̀rọ̀ àpéngún àwọn àwọn oníkẹ́ pínkún ọlọ́run ọba tó kanlẹ̀ kanlẹ̀ ṣàlàyé rẹ̀ afẹ́ yọ àwọn tá a lè yọ zaka fún ọlọ́run ló ṣàlàyé wọn ọ̀nà mẹ́jọ tó ní apin sí ẹ gbọ́dọ̀ fi kún ẹ gbọ́dọ̀ yọ kó. ogún tẹ fẹ́ pín àwọn ibi tá a ní ẹ pín sí ẹ gbọ́dọ̀ fi kún ẹ gbọ́dọ̀ yọ kó. bẹ́ẹ̀ náà wá lọ́rọ̀ àwọn obìnrin wo ló jẹ́ èèwọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ ẹ gbọ́dọ̀ fi kún ẹ gbọ́dọ̀ yọ kó. ìjà wọn ni olúwa ni wàlẹ́ àtẹnukẹ́ fún mi ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد Olúwa ni wàhálà tẹ̀ǹkìṣù ẹ gbọ́dọ̀ fẹ́ níyàwó gbogbo ẹ̀yin ọkùnrin ẹ máa ń gbọ́ Olúwa ni ẹ gbọ́dọ̀ fẹ́ níyàwó máa nàka àbá okùn àwọn obìnrin tó ṣe fáwọn bàbá yín ti fẹ́ wọn ó jẹ́ bàbá yín ló fẹ́ wọn ní o bàbá bàbá yín ló fẹ́ wọn ni o obìnrin tí bàbá yín bá yín ti fẹ́ ọlọ́run lè gbọdọ̀ fẹ́rù wọn mọ́nú àwọn obìnrin. ilà máa padà sára ọlọ́run yá sí yìí tó bá ti ṣẹlẹ̀ kí ìsìláàmù tó dé abójúkò mọ́ yìí èyí tó bá ti ṣẹlẹ̀ kí ìsìláàmù tó dé abójúkò mọ́ yìí àmọ́ ń gbà táyà lùkùrá mi ti sọ kalẹ̀ yìí ẹ gbọdọ̀ dọ́rú ẹ̀wò mọ́ láti èmi lọ kí ló bí àyà yìí ìkànnù àwọn obìnrin olólọkọ alábòókọ yìí lọkọ rẹ àwọn nínú àwọn tẹsí ní dáàbò ẹ̀rọ yìí àmọ́ àbòókọ yìí ó ń gbòó wá fẹ́ bèrè yìí àbòókọ yìí wá kú àtà alárúbáwá sì fi pé tí bàbá bá kú tọmọ náà bá ti tó wú fẹ́ yóò fẹ́ àtàkì ìjọ tó bá jẹ tó wá jẹ pé ìyàwó tó kéré dáadáa bí a tọmọ gan ti tó nǹkan fẹ́ níyàwó gan bí a kálò nǹkan wáyàwó ni ìgbìjọ tó náà lè fẹ́ lọ níjọ náà lọ́hùn àwọn ọmọ wa máa ń fẹ́ ìyàwó bàbá wọn kódà ń fi dán máa ń bá a dé bí bàbá bá ti kú níjọ náà ní àṣà alárúbáwá ọmọ tó jọmọ bàbá tó kú abẹ́gbọ́n rẹ̀ abáburú àbí mọ̀lẹ́bí ẹni báyìí lè kọ́kọ́ ju aṣọ tó da aṣọ bọ ọmọbìnrin yìí lórí òní òfẹ́ tóbìnrin lè gbọ́dọ̀ lóhùn ṣe àtàkàtà tó lágbára lò nígbà míì ó lè jẹ́ wó pin mọ́gún ni tán bá pín lélẹ́lẹ́ yìí tán pín ọkọ̀ lélẹ́ yìí àbí tán pín nǹkan kò lélẹ́ yìí tán pín gbogbo ẹ̀ tán wá ń tọ̀ ẹ̀yìn ìyàwó bàbá rẹ̀ ilẹ̀ ìwọ bíi lógún tiẹ̀ mọ́tì máa ń tiẹ̀ ìyẹn obìnrin jẹ́ tán máa ń yẹ obìnrin jẹ́ nígbà náà ìsìláàmù wa ló dé wọ̀ ìgbà àkókò ìkú wa kú ọmọ àkókò ìkú wa wù pé àtẹnkáwọn ti ń ṣe bọ̀ kí islam tó dé ó yẹ káwọn lè kọ̀ntínú ó bá báyàwó bàbá rẹ̀ sọ̀rọ̀ ọmọ kẹtẹ ọ̀ obìnrin náà wá bẹ́ẹ̀ ta kò tó ní pátá àwọn tó bá ní a kí n tó lè ké ní kọ̀kọ́ lọ rí bíèrè ní wà ní lọ́dọ̀ àdúgbò wa Muhammad sọ̀rọ̀ bá ìbéèrè ló wá gbé wà lọ́dọ̀ àdúgbò wa wọn náà mọ̀kọ́ mi àbúkọ́ ètò ti kú àmọ́mọ́ rẹ̀ ló fẹ́ fẹ́ mi rẹ̀ ànábì kí ní ìsìláàmù tó ń pa rẹ̀ ànábì ní kíni bóyá wọ́n sá máa lọ lẹ́yìn jẹ kó gbogbo ẹ̀gbọ́n rẹ̀ máa gba ìlú lọ. ànábì sọ bẹ́ẹ̀ tán láyà yìí wá sọ kalẹ̀ pé sọ̀rọ̀. olùwalẹ̀ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin táwọn bàbá yín bá ti fẹ́ kódà ká ní bàbá yín ti á kúrò láàárọ̀ oṣù akọ́dùnìká oṣù yìí ọmọ náà láàárọ̀ kátó wá arábò méjìlá ọ̀sán bàbá yín wá wọ́n yìí jẹ́ kí ìbára wọn ní ìdẹ̀kọ̀. ẹnu pé bàbá yín ti ta kókó yìí pẹ̀lú ọmọbìnrin míì ó di èèwọ̀ tẹ̀fẹ̀ torí kò yá inú wa olùwalẹ̀ gbọ́dọ̀ máa bẹ̀rù wọn. olùwalẹ̀ náà wù ká nàfà ìgbà ìbàjẹ́ ní tẹmọ fẹ́ wọn ìyàwó tí bàbá ń fẹ́ wà mákùtà ìwà dọ̀tí ni ìwà kórìíra ni wà sá àtẹ̀bìrà ó sì burú lójú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ káwá lójú ọ̀nà fún ìgbéyàwó bàbá yín lẹ́wà gbé kalẹ̀ eré ìkọ́kọ́ jẹ́ mi àkókò àkọ́kọ́ nú àwọn obìnrin tá a jẹ́ ẹ ìwé bàbá mi ni là kọ́ mi bàbá ìyàwó kékeré tí bàbá wa fẹ́ gbẹ̀yìn òjò ọmọ twenty five years lọ èmi ọmọ forty three ní àkójọ ẹ̀ńtẹ́mi náà lè fẹ́ lọ ọmọbìnrin yìí ti dá púpọ̀ ó gbọ́dọ̀ bí ò bá dínkù ònú ẹbí yín àwọn ẹlòmíì ni yóò yà sẹ́nu ẹbí bí àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá kí èyí sọmọ àwọn yóò ní etí ṣe pé wọ́n túbò rẹ o rárá palapala tí ń bẹ nílẹ̀ Yorùbá náà nìyóò náà tó kú òkú tí wọ́n wà náà túbò rẹ bá ọkọ àbẹ́gbẹ́ ọkọ àyè máa ń obìnrin ẹ̀ sọ ìdí mi ẹ̀ tún fẹ́ mi su lọ́kà tẹ́ tún padà lọ́lé wọn tẹ́ sọ ìdí ẹ̀ tẹ́ béèrè yọ̀ǹda àmọ́ àbúrò àbúrò ọkọ mi ni ìwọ wa ìwọ lọ́wọ́ àgbà gbogbo àwọn ìwà pálapàla tá a mọ ti lọ lẹ́nu èyí ni ó falẹ̀ padà mọ́ ní báwọn yóò wá mọ́ ti kú para wọn torí kó fẹ́ fẹ́ ìyàwó ọ̀dà rẹ̀ torí kó fẹ́ fẹ́ ìyàwó àbúrò rẹ̀ ó lè ti kú pa ìdínú alukurani fi kí n gbórú gbẹ báyìí. bọ́ọ̀bù àti ẹ̀kẹ́ yàwó ẹ̀gbọ́n rẹ̀ àbí yàwó rẹ̀ okó tó bá kú wọn náà bá wù yóò ní wọn náà kú òun náà padà tẹ bá wá wúra yín ẹni wá bẹ̀rẹ̀ yín àmọ́ lọ́nà pẹ́ tó yìí o. àmọ́ gbogbo ìdáwí ọmọ tó jọ ọmọ ènìyàn ẹ yóò tún ìdí tó níní o yóò tún gbéyàwó ṣe níní o ẹ kò ní tún ṣe níní o ọmọbìnrin ní yọnu ni o kò yọnu ni o olúwa lè wọ ní èèwọ̀ sí ni láìsẹ̀ gbọ́dọ̀ fẹ́ mọ́ lóde ọlọ́run tó wá tẹ̀síwájú olùwàní ṣúrí mẹ́ta àléékùn ọmọ àtòkò nínú àwọn ẹni tó tún dé ìwọ̀sẹ̀ gbọ́dọ̀ jẹ́ àwọn ìyá ayé tó bí i nítáyé tọ́mọ wa dàgbà kan kó wá wò pé ya ah, ìyá mi náà ti bẹ lójú rẹ ọmọ ò fẹ́ yà rẹ èèwọ̀ ẹ máa fẹ́ àwọn ìyá yín níyàwó ọlọ́dún láwọn tẹ́ ẹ̀ tó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní àwọn ẹ̀yà yìí ọmọ tẹ́ ẹ fúnra ara yín bí kò bá wá jẹ́ ọmọ yín gangan ipò ọmọ yín lò ọmọ tọmọ yín náà bá bí ọmọ bíi pé wọ́n lọ bí òun náà tún wá bímọ ọ gbọ́dọ̀ tún fẹ́ ọmọ ọmọ rẹ kódà kò bá àjọ ọmọ ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ wá èèwọ̀ ni olúwalẹ̀ gbọ́dọ̀ dáhùn ọmọ yín. wàá fọwọ́ àtúntò wá akọwá àtòkò àwọn ọmọ ìyá yín bóyá ìyá àti bàbá kan náà ló bí yín àbí ìyá kan náà ló dà yín pọ̀ àbí bàbá ló dà yín pọ̀ gbogbo àwọn eléyìí wọ ọmọ ìyá yín èèwọ̀ ní ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn. wà á mẹ́ẹ̀dùkú àwọn ọ̀nkù yín tàbí ká láwọn àǹtí yín ẹni ló ṣe pé àbúrò bàbá yín ni àbẹ̀gbọ́n bàbá yín tánjọ bí òun àti bàbá yín papọ̀ kò bá wá jẹ́ pé òun làbí jẹ̀yìn àwọn bàbá yín ìwọ tí wọ́n wá jákọ̀ bí bàbá tiẹ̀ ètò ọbí jùlọ pé ètè díẹ̀ àbúrò ni yóò máa jẹ́ sí bàbá rẹ̀ àmọ́ wọ́n rí ipò pé wọ́n gbé ìfẹ́gbẹ́ rẹ̀ ń tọ́ nìfẹ́ níyàwó ni olúwalé wò ni lópin ìgbà tó ti jẹ́ pé ipò áìsì ló wà tẹ́tí bí òun àti bàbá rẹ̀ pamọ́. bàbá náà irú tó jẹ́ wọ̀ nínú àwọn tàbúrò bàbá yìí òun náà ni àwọn àbúrò ìyá yín náà àbẹ́gbọ́n ìyá yín kò bá wa jẹ́ kó làbí jẹ́ ìlú fámílì àwọn ìyá yín ìwọ wá làkọ́ bí ìyá rẹ ìwọ wá ju ọmọ mi lọ abẹ́ ẹ̀jẹ̀ jẹ́jẹ́gbẹ́ abẹ́ ẹ̀jẹ̀jẹ́ ìjọ fẹ́ra yín lọ olùwà ní èèwọ̀ ni nítorí pé ipò àbúrò ìyá rẹ ló wà. wàbànáàtò àà ọmọ ìyá tọ́jọ́ bí yín papọ̀ òun náà wá láwọn ọmọbìnrin èèwọ̀ ní kẹfẹ́ àwọn ọmọbìnrin táwọn ọmọ ìyá yín bá bí. àwọn ọmọ ìyá yín lóbìnrin àwọn ọmọ táwọn náà bá tún bí èèwọ̀ ni ó túmọ̀ sí pé ọmọ ìyá wa èèwọ̀ ní káfẹ́ èyí tó bá tún jáde lára òun náà lọ́mọ èèwọ̀ ní káfẹ́ yìí náà. wa ummahatukum ọlọ́run tún ìyá yín ẹni pé ìbẹ́ni ìyá méjì wáyé ìyá alákọ̀ọ́kọ́ ni ìyá yín tó yín ọlọ́wà ni wa àti àwọn ìyá yín náà allati arba'nakum àwọn ìyá yín tó ṣe báwọn iná fún yín lọ́mú obìnrin tó bá fún yàn lọ́mú ipò àtàlẹ́ òsínlẹ̀ yóò bá ní ó pọ̀ lọ́dọ̀ àwọn arúgbáwá bí èèyàn bá bímọ ẹni tó bímọ kọ́ ni ó fún lọ́mú ẹni bá bímọ kọ́ ni yóò fún ní ọmú yóò gbọ́ ọmọ rẹ̀ lọ́dọ̀ àwọn tí ó fún lọ́mú ni àti alárúgbáwá irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ sáà nàbẹ̀wá Muhammad sallallahu alaihi wa sallam kódà yẹn náà méjì ló tó ànábì Suwaiba bá ṣe bí ànábì dára Suwaiba ló kọ́kọ́ fún ànábì lọ́mú anabi kò lọ́wọ́ Suwaiba ló tó wá bọ́ sọ́dọ̀ Halima tó jẹ́ ọmọ àwọn Banu Sa'd tàbí ń pè ní asàdíyà ó kọ rẹ̀ ní Halima asàdíyà ìran ìdílé tó ti jáde gẹ́gẹ́ tí táàbà ti ẹ̀jẹ̀ sọmọ lóko yìí Halima ló kọ kìí ṣe sàdíyà àtàǹsọmọ wa ọlọ́mọṣà fún alágbóyè ọ̀rọ̀ yìí àtàlágbáwá yìí ànábìwá sọ̀rọ̀ pa anábì ni yahrumu min ar-rida'a ma yahrumu min al-laban. ní tó bá ṣe pé látara bíbí ní fi ń dé wọ̀ àtara fúnfún ní lọ́mú náà ó ti dè wọ̀. irú ọ̀rọ̀ tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ pé wala tankihu ma nakaha aba'ukum bẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó táwọn bàbá yín bá fẹ́ obìnrin tó fún yín lọ́mú náà ipò bàbá yín ló wà. tó bá fẹ́ yàwó mi yàtọ̀ sẹ́ni tó fún yín lọ́mú èyí ní wá kéré ẹ gbọ́dọ̀ fẹ́ torí pé ipò ya yín lòun ò mọ̀ wá tó obìnrin tó fún yín lọ́mú olùwálé wọlé kẹfẹ́ òun náà. ọlọ́tún ní àwọn mọ̀ ya yín bí mú mú ọmọ ìyá yín tá a sọ lẹ́ẹ̀kan ìbí àwọn ọmọ ìyá yín tẹ́ ẹ kan náà èèwọ̀ tó ní bẹ́ẹ̀ fẹ́ wọn. àpèjúwe rẹ̀ èmi bímọ ara kó ara lè ní ara àlọ́ nínú mo wá gbọ́ mọ́ mi fún ìyá kan nílẹ̀ yìí ilé ẹ̀kú láti wáyé ilẹ̀ ìjọba àwọn náà bá mi kọ́ mọ̀ sí lọ́mọ ara Oǹdó kan náà tún wá wá ara Ìbàdàn náà tẹ̀ tún wá ará Ọ̀yọ́ òun náà wá kálukú wá gbọ́ mọ́ wọn obìnrin wá àbọ̀mọ́ wọn ọkùnrin ìgbígbọ́ mọ́ obìnrin wá gbogbo wa wá jọ gbé sọ́dọ̀ ẹ̀ nìyí obìnrin yìí ló wá fún gbogbo wọn lọ́mú papọ̀ ṣe rí pé wọ́n jọ mú mú papọ̀ yìí nínú òfin ọlọ́run gbogbo wọn ti di ọmọ ìyá kan náà nínú òfin ọlọ́run wọ́n ti di kí ni jọmọ́ wọ́n ti di ọmọ ìyá kan náà lẹ́yìn pálí kan ọmọ Ìlọrin ìkan ọmọ bó ọmọ Ìbàdàn ìkan ọmọ bó ọmọ ọmọ Oǹdó ìkan ọmọ bó Ọ̀yọ́ aráàlú wo ló wọn ní ọmú ará jẹ̀bú gbogbo wọn pátá wọn ti di ẹbí kan náà ìyá jẹ̀bú ni ó ti di ìyá fún gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì ti di ẹbí tó ṣe pé èèwọ̀ ní fún àgbọ̀dọ̀ fẹ́ra wọn èèwọ̀ àgbọ̀dọ̀ ṣe kí ni jẹ́mọ́ fún àgbọ̀dọ̀ fẹ́ra wọn ọmọ tí ìyá tó fún wọn lọ́mú yìí náà bá tún wá bí ọmọ ìyá wọn lòun náà èèwọ̀ ti tún ní wọn àtúgbọ̀dọ̀ fẹ́ àà nítorí pé ìkòyà wọn olúwa nínú àwọn tá a tún ṣe léèwọ̀ fún yín ẹ dákun ẹ máa dé o ó ní àwọn ìyá tó bí àwọn ìyàwó yín ìyá ìyàwó rẹ ìwọ nípa ọbẹ ọgbọdọ wa ní ọmọdé náà nìyẹn ọmọ mo fẹ́ náà ìyá rẹ gan ní sẹgbẹ rẹ tí a máa tó ti máa wáyé mẹ́ta mi àti ìyá àtọmọ gbogbo wọn lè mọ ìtúta títa di ẹ̀jẹ̀ lọ bí a ń gbà tó mọ ẹni tí ń yẹ tó ti bí mọ àbó mẹ seventeen yẹ tó ti bí ọmọ rẹ náà ti wá dọ ọmọ seventeen yẹ àbájú ìyá àtọmọ wọn ọjọ́ ogójì ọdún lọ ìyá rẹ̀ ló fi ọmọ ogójì ọdún ọmọ tó bí ọmọ twenty years sọ ti gbẹ́yà ọmọ náà èèwọ̀ ni kò fẹ́yà rẹ̀ èèwọ̀ ni kò ṣe fún ìjọba kò fẹ́yà rẹ̀ tọ́ bá ti ti ya, ọ̀dún ní gbọ́mọ náà. èyí ò ní àyà tó tẹ̀lé olùwàlíwà rọba ibùkún àti àwọn ọmọ àwọn obìnrin tẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀ wá gbà sílẹ̀ wàrọ̀bá ìbùkún àwọn ọmọ obìnrin tẹ̀ ń tọ́jú aláàtì àwọn tó ṣe pé bí ṣùjúrì fún tán bẹ nínú ilé yìí tán bá yín gbélé mínì sáà ìhún tó ṣe páwọn ọmọ yìí àwọn ìyàwó yín ló bí wọn ìyẹn ni pé ẹ fẹ́ yàwó ìyàwó tẹ́ ẹ fẹ́ yìí wá lọ́kọ rí ó ti bímọ sílẹ̀ ó wá gbé ọmọ wa kọ́ lé yìí ọmọ tó gbé wá tọ́jú èèwọ̀ ní kẹsẹ̀ ọlọ́ni ṣùgbọ́n o àyíláàdì dàkọ́tò bèlèmù àwọn ọdún obìnrin tẹ́ẹ̀dí pé ọmọ wọn báyìí olóbìnrin tó bá ti bẹ́ẹ̀ ti wọlé kọ́. ọlọ́ba ní ká nígbà tẹ ẹ jẹ́ yá ẹ wá wọlé dọ̀yá pé ẹ sọ ìbílẹ̀ àrọ̀ bá bàjẹ́ kó tó dalẹ́ fàlàjùnà àlè olúwa ní kò sí láì nígbà náà tẹ́lẹ̀ ọmọ wọn torí pé ẹ̀kan sóyè yìí ní ẹ̀ sí ìwọlé lọ. àmọ́ tó bá ilé fún yín ti wọlé lọ ọmọ rẹ̀ obìnrin ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ wọlé. olúwa ní wàhálà ìlú abẹ́nà ìfòmùlàbí min àfúlà àbẹ̀yẹ̀ ọlọ́run ní àwọn ìyàwó àwọn ọmọ yín lóbìnrin ìyẹn ni pé àwọn ọmọ yín tó jọ́kùnrin àwọn ìyàwó tiwọn tó jóbìnrin èèwọ̀ ní kẹ́ẹ̀gbọ́n bẹ̀ wọ́n àmọ́ àwọn ọmọ yín wo min aflabikun àwọn ọmọ tẹ́ bí fúnra ara yín ni o ọmọ tó yẹ pé wọ gangan lọ ní ìwọ lọ bí lọ́ba bẹ́ẹ̀ rẹ̀ bí àmọ́ ọmọ tó gbàtọ́ ọmọ tó gbàtọ́ ó wá fẹ́yàwó òun àti ìyàwó rẹ̀ wá dà wọ́n kọra wọn tí wọ́n bá rí pẹ́ni tọ́ ìfẹ́ ni ẹ̀dàkùnsáyà yìí kó sínú kò kó sínú. olùwàdìbí afúnàdìgùn àwọn ọmọ tó ṣe pé ẹ̀yìn gẹ́gẹ́ lẹ́bí wọn ìyàwó wọn ò lè wọ̀. ọlọ́run nínú tó kú dé wọ̀ fún yín ni pé àǹtẹ́jùmọ̀ ó bẹ́yìn náà kò sẹ́yìn ọmọ ìyá méjì ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà ọfẹ́ ẹ̀gbọ́n ọ̀tún wa fẹ́ àbúrò olúwalé wọ̀nyí káwájọ máa ṣe orogún nínú ilé rẹ̀ gbà kan náà ọmọ ìyá méjì láwọn ní pé àwọn ọmọ tó ṣe pé ìyá kan bàbá kan ló bí wọn àbí bàbá kan ló bí wọn àbí ìyá kan ló bí wọn. àwọn ọmọ yìí èèwọ̀ ni kò wá fẹ́ gbọ́n àtàbúrò kò wá fẹ́ kan èèwọ̀ ni abẹ́fẹ́ ọmọ ìyá kan èèwọ̀ ni abẹ́fẹ́ ọmọ ìyá kan ọmọ bàbá kan papọ̀ lẹ́ẹ̀kan náà olùwàlẹ̀ èèwọ̀ ni. ọlọ́run ní àfihàn tẹ ẹ bá ti ṣe kọjá bẹ́ẹ̀ àbúkù bẹ́ẹ̀. tẹ ẹ ti ṣe kọjá bẹ́ẹ̀ nígbà tí Islam ò ní olùwàlẹ̀ ni ọlọ́run alábòjúwò alábòjúwò olùwà ní àwọn ọ̀ràn tẹ́ tó gbọdọ̀ mọ sẹ́nu àwọn obìnrin ó ní al-muhsanatu minan nisa obìnrin kí n ti ń gbé nílé ọkọ ilé ọkọ kan ló wà wọ́n tún wá ń bá àtọ̀lọ́pọ̀ fẹ́fẹ́ wọ́n tún wá ń so ìdìbí éwọ̀ ìdìbí ò gbọdọ̀ lọ lórí obìnrin àfi kí yìí àkọ́kọ́ ti kọ́kọ́ tú ó gbọdọ̀ kọ́kọ́ gbọ́ okùn àṣẹ kan lọ́rùn kó tó lè gbé mi wọ̀ tí ò bá sì bọ́ èèwọ̀ ni ẹ̀ gbọ́dọ̀ sí ìdí rẹ̀ ní àwọn obìnrin tí ń bẹ́ ní ọkọ̀ ẹ̀ àkàrà ní flọ́kà ní èèwọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé divorce ń ṣẹlẹ̀ yóò kọ́ra wọn yóò sì ṣe ẹ̀dá yóò gbé ní tọ́lọ́wọ́n bá ní kó gbé ní. láì jẹ́ bẹ́ẹ̀ tọ́ ọba ìlú fẹ́ wọn olúwa rẹ̀ lọ́sọ̀rọ̀ ìmú wọn lọ́wọ́ máa olúwa ní ìta lè mójúbò fún yín tí ó lè jẹ́ pé bóyá gbẹ́lẹ́ ọkọ òun lóbìnrin tó bá jẹ́ ẹrú ẹrú ìwà ń gbẹ́lẹ́ ọkọ ẹrú lásán náà nínú ìgbàlẹ́ kò bá àti lọ́kọ̀ ẹ fírí láti lè tó bá wù ní pẹ̀lú ẹrú. olúwa ní òfin èmi ọlọ́run ọba rèé lórí yín o àkọọ́lẹ̀ mi rèé lórí yín o àwọn tí mo ti eléwọ̀ yóò gbọ́dọ̀ mọ olùwà wa nìkan ẹ wá gbọ́ wa òhìnlá lakum àwa ṣe lẹ́tọ̀ọ́ fún yín máa wà rọ́ àdàlíkùn níjó bá ti yàtọ̀ sí gbogbo ń ta àyè mú obìnrin ẹnì máa fẹ́ wọn níjó bá ti yàtọ̀ sí ń ta àkàyè ẹjọ́ kí ni ẹ máa fẹ́ wọn àǹtẹ̀bù tẹ́kù á tẹ́ bá ti lówó tẹ̀lé máa fi fẹ́ wọn ẹ máa fẹ́ wọn mọ̀sílì ẹ̀ẹ́fẹ́ wọn ní ṣùlọ́kà ní awí o kìí ṣe ti fífẹ́ ti bàjẹ́ o fífẹ́ ti tẹ́ẹ̀ sọ̀lìjì ní o kìí ṣe fífẹ́ tẹ́ mọ̀ múra yín bọ́ ìfẹ́ bàjẹ́ fẹ́ẹ̀ kéèké bíbẹ ti dẹ́mọ yanra yín lálẹ́ dẹ́mọ pera yín ló ń tìjú mi kéèké lù yí fífẹ́ ní ṣùgbọ́n ká gbogbo dẹ́ẹ̀bá fi dẹ́ẹ́ pátá gbogbo ọ̀rọ̀ kọjú obìnrin náà àyà wa wá ń sọ̀rọ̀ lọ́bẹ̀ kí la fẹ́ mú mi ni pé bá wa sọ káàrọ̀ wọ́n gbogbo tó dé ìròyìn ó ti ka fún wa ẹ jẹ́ wá béèrè látara àwọn yìí tó wá lánàá ìjẹ́ ìyẹn ti fẹ́ ọmọ lánàá ayé ẹ̀kọ́ àwọn afẹ́ mú àwọn àtòjú mi bíi mélòó wa táàbí ọmọ obìnrin ó wá jẹ́ ọmọ fún àbúrò dájú wa àbọ̀mọ ẹ̀gbọ́n dájú wa alifẹ àbá alifẹ ìjọba látara yẹ hàn alifẹ torí kò sí nínú àwọn ẹni tí ọlọ́wọ́ bá sọ kó di èèwọ̀ ẹni tó fara pẹ́ onírú tó ṣẹlẹ̀ láàrin àlì níbi náà àbí ìtọ́lé àti fásimà tó jọmọ bíbí àtẹ́kọ̀ọ́ àbọ̀ hàmà sọ̀rọ̀ àpòjúwe mi ọmọ ìyá kan náà àkọ́kọ́ fẹ́ ọmọ kan nínú fámìlì kan ọmọ ìyá ni wọn àwa fẹ́ kó ṣe ta lẹ́yìn bí ọdún mẹ́wàá tó bá jáde láyé àbí ọ̀rọ̀ wa wò mọ àbàkọra wa lẹ àbúrò rẹ̀ ibi díẹ̀ ti ta rẹ̀ tó tẹ́lẹ̀ àwa ìyá lè yànjú àdá àwa bá a sọ̀rọ̀ àwọn ẹsẹ̀ a lè fẹ́ àbá a lè fẹ́ a lè fẹ́ torí ìbálòpọ̀lá ni ẹ mọ̀ fẹ́ ni pé ẹ mọ̀ kó wọn papọ̀ ní ẹ̀kan náà bọ̀ ní ìjà kó wọn pọ̀ lẹ́ẹ̀kan náà àtúrà kò ju rẹ̀ látọ̀dọ̀ àgbẹ̀bí náà ní sọ́kùlá àtọ̀ Usman ibn Affan aláǹdùkún lọ́mọ Rukayya ó jáde láyé Rukayya kú tán anábì tó wá fún Usman ní Ummu Kulthum ó dọ́mọ mélòó ọmọ ìyá kan náà wà lápá náà tẹ̀lé ọmọ ìlú anábì tó wá ń sọ fún Usman pé a ah, ọmọ ti tẹ́lẹ̀ ní o kálá tó ní mi nílẹ̀ ní ẹ̀rẹ́ Usman èyí bá tún fún ọ ní ọmọ ìtọ́jú adẹ́sẹ̀ ìsìlámíkàmì a lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n títí tán bá dé àbí òǹpin adé àátù tó fẹ́ àbúrò òfin ọlọ́ọ̀nà àgbà ọmọtọ́ afẹ́kẹ́ nìjọmọ́ àgbàtọ́ ọmọbìnrin wa ni ẹ̀ẹ́dẹ́yà ọmọ ẹbí àwọn ìyàwó wa ọmọ ẹ̀gbọ́n àwọn ìyàwó wa àbí ọmọ àbúrò ẹ̀gbọ́n dáàdì wa ẹbí tó ń jìnnà àwọn àgbàtọ́ ń lé wa ọmọ yìí wá dàgbà ó bà lára a lè fẹ́ àbá àdìjẹ́ látara ayà yìí láti fẹ́ torí bọ́lú wa ní kò sí èèwọ̀ ní gbogbo àwọn nǹkan wọn. irú ẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Islam kódà ní Kùránì kò tún gbé wá. àṣà alárúbáwá ni pé àwọn èsì ẹ̀ kúrò ní pé wọ́n gbọmọ tọ́ nìkan àwọn ò mú ọmọ ọmọ wọn ò sọdọmọ tàbá nílà àwọn òkè olùdókòtò kan lọ sí ọkàn nípa á ah, ilé sọdọmọ mi yóò sì dọ́mọ rẹ̀ yóò di ọmọ rẹ̀ débi pé wọ́n sì máa fi pèé. alábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam zayd ibn haritha anabi ẹrú anabi wa gbà anabi wa sọdọ wọn débi pé táwọn èèyàn bá pè zayd ibn Muhammad náà máa ibn Muhammad kí àyà tó wá sọ̀kalẹ̀ ibi a a fẹ́ tó jọmọ́ báyìí náà a fẹ́ tó jọmọ́ pé ẹ ẹnìkan ọwọ́ ń fọmọ lọ́mọlọ́mọ rẹ má pé ló kọ rẹ o ló wá ní olùhùn ní àtúná ìhàbà ìlú ó kọ bàbá àwọn ẹni ẹ máa fi pè wọn lórí ẹsẹ à ń àbọ̀kì ọmọ kò gbọdọ̀ délẹ́bù pẹ́ẹ́pẹ́ sọ́dọ̀ ọmọ yẹn èèyàn lè lọ àbọ̀kì ọmọ bí a fẹ́ mọ̀ ọmọ yìí sọ́dọ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ sọ́dọ̀ ọmọ rẹ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹ́ kó máa mọ̀ pé àtẹ̀mí àti ẹni ti bàbá àti ìyá o. so eléyìí náà agbọ́dọ̀ gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa. anábọ̀ wa Muhammad sallallahu alaihi kọ́lá wọn ọba lè wá ṣe kí ní ilé ìwọ̀ yẹ́nyẹ́ zayidu wa ní ọwọ́ afẹ́yàwó ó fẹ́ zayidu bíi ìgbà zayidu bíi ìgbà ẹbí àdámẹ́yìn ó súnmọ́ ànábì dáadáa ẹbí ni wọ́n ọmọ kọ́ọ́dà ni ànábì ní zainab jẹ́ bá ànábì sọ̀rọ̀ àlùkò yẹn ni pé ọmọ bíi ọmọ ẹ̀gbọ́n bàbá ọmọ àbábúrò ọmọ bàbá àbọ̀mọ àbúrò bàbá zainab ni wọ́n gbélé ànábì sọ̀rọ̀ àlùkò àbí zainab ti wà nínú ẹbí ànábì zainab wá fẹ́ níyàwó ànábì wá sọ fún zainab bíi ti gàṣì bíi fẹ́ jẹ́ ìlú á òun kò ta gbogbo a lé ìlú àmọ́ fẹ́ wú mi ọmọ ẹrú mi èmi wà fẹ́ ọmọ ẹrú á òun ṣe o ànábi mi tí mo sì kẹ́kọ̀ọ́ ṣe ni o Zainab wa torí tàbí sọ̀rọ̀ máa rẹ̀ sọ̀rọ̀ kò fẹ́ ṣe yìí. àtọ́nà wọn bá ní tọ́lọ́ wọn bá fẹ́ àti ìwúlẹ̀ tọ́lọ́ wọn bá fi tó máa mú. Zainab fẹ́ dé ìdùnnà wọn gbádùn ara wọn látàárọ̀ dálẹ́ ìjà lẹ́nu ìjà lọ́la ariwo léwu ariwo lọ́la kí ló fà á ni pé Zainab ò rí bí ju ọ́lẹ̀ fún Zainab ó rí lára yìí rí pé èmi ọmọlúwàbí lẹ́wà ju sábẹ́ ẹni so ó gbà lára ni kò gbà lẹ́mìí kò gbà lọ́kàn ó wá ti pé kí kíní kan mọ́ sí ariwo ní láàrin wà nílẹ̀ yìí wọ́n bá bá wọn parí ìjà lẹ́yìn kí wọ́n tó délé ìlú ìbẹ̀rẹ̀ tán bá parí nǹkan lálẹ́ ilé o tó mọ́ o tún pẹ́jọ́ mi wá orí nǹkan wá wà yìí anabi ti wá rí bẹ́ẹ̀ sọlọ́lá àdúgbò anabi ti wá rí pé ah, àwọn méjèèjì yóò wà fún pàṣẹ ìdí nu àwọn obìnrin lọ́kọ láyà ń gbà mí amóhíṣọ́ compatibility àìsàn máa ń wò ní ẹ̀ ń wù mí ìrìnà wù ìgbà míì máa ń bi àwọn nǹkan tó gbọdọ̀ ó gbọdọ̀ jọra wọn tí ò bá jọra wọn ẹ̀ kàn fúnra yín ní wàhálà yìí tí ipò obìnrin bá ti tú tọkùnrin lọ ẹ wá ọkùnrin tóun náà wà nínú lẹ́gùn rẹ̀ òun ni ẹbí wọn fúnra wọn tẹ ẹ bá kàn lọ wò ó pé ẹ ah, rántí bóbìnrin ni tó bọ́kùnrin ni ìgbéraga ó máa jọ wọn bìnrin o ìgbéraga ti rí àdámọ́ nígbà míì nítorí pé ó ti rí rẹ̀ bí ìgbéraga yóò ti lẹ́gùn eléyìí yóò máa wúra rẹ̀ lẹ́yìn ẹ gbọ́dọ̀ máa wo kí ni ẹ báwo ni lẹ́wù wọn ṣe lè lára wọn ìwọ ọkùnrin náà wọn náà máa kọjá lẹ́wù rẹ ìwọ tó bẹ tó ìwọ bẹ pé ìwọ náà kí ni àjẹ àjọ mọ fẹsẹ̀ ìgbàlẹ̀ fún ẹ̀wọ́ lọ́jà mi ọwọ́ alọ́ wáyà ọwọ́ alọ́ mọ pẹ́sidẹ́ntì wọn bọ́ lùwà àjọ fẹ́fẹ́ sọ́ni bọ́ sí kọjá yìí tẹ̀lé tó bá fẹ́ tán wàhálà lórí wàhálà rẹ̀ ọkàn ọmọlọ́kùnrin rẹ̀ torí pé ìwọ ọ̀fẹ́ kí gbogbo wa táwọn ti máa ń sunlẹ̀ sáà mọ̀nìkà wọ̀ yàwó wọ́yá lọ́dáná lọ́pọ̀ mi kọ́ wá sunlẹ̀ kó wá ní sọ fún ọmọ Buhari pé ó yá lọ́pọ̀ mi wá lọ́jà ní ẹ̀ wà láì tẹ́ ìgbésẹ̀ mọ̀lọ́kùnrin wo torí pé ńgbà tí ń bẹ́ẹ̀ lé bàbá rẹ̀ gan kò forí wo mi ẹ wá dé ẹ wá láta pẹ̀lú à ọmọ ìlú obìnrin burúkú eré obìnrin burúkú kó ẹ̀yin lẹ̀ wẹ́ni tó wà nínú lẹ́wọ̀n sókè ní ìfàkùn wàhálà mọ̀ ṣẹlẹ̀ láàrin lẹ́yìn náà ọlọ́run wá fẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí tó dáa aláàtúnṣọ pé ẹ̀gbọ́dọ̀ mọ ìtàbájú tẹ mọ sọmọ ọlọmọdọmọ àwọn àdùnkì ní jẹ́ mímọ pé àdéhùn àdéhùn anábùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá ní wọn náà lọ́bẹ̀ lẹ́yìn anábìwá ó ti rí bẹ́ẹ̀ pé àwọn méjì ló wà pọ̀ bá nínú èmi mo lè fi ọmọbìnrin yìí àlẹ́rìí ló wà sọ́ta alukurani pẹ̀lú wa pàtàkì ṣe àkìlọ̀ ọmọ ti ju àwọn èèyàn ẹ ọ̀n bẹ́ẹ̀ ní káwọn èèyàn bá ní mọ́ sọ ẹlẹ́nu pé ọ̀fẹ́ ọmọ ọmọ rẹ àbí ṣe báwa ti láti ṣe pé ọmọ rẹ ti láti láti lè wọ̀ ọwọ́ fi sọ́kàn ọ̀ gbé síta alukurani ti tún bá àtẹ́gùn àmọ̀lọ́mọ̀ ìgbẹ́ èyí tó bá ti lọ́jọ́ bí àmọ̀ tó anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam jẹ́ ìlú wa kọ Zainab olùwàwàtò náà tó àlùkè wà lámà kọ̀dọ̀ lẹ́yìn mímínà wà tọ́ra zàwájú náà kà á ọlọ́ni gbà tó ti fi lẹ́yìn tó ti satisfy rẹ̀ ní àrùn èyí tó ọmọ yìí mọ́ ọlọ́run láwa fi ọmọ àbá fi fún ọ àwa ni ti lẹ́yìn náà gbọ̀ngàn lẹ́yàwó kí la mẹ́rin ọmọ alágbàtọ́ àná yìí náà àmì ìyàwó alágbàtọ́ àná anábì lóyún ó gba lẹ́yìn bọ́ tó tún dé lẹ́wù kó sọ ní lẹ́nu ọmọ ìyàwó rẹ̀ tó kọ́ ọ lẹ̀ ọlọ́sìn ní ká lọ́sìn rẹ̀ gbogbo eléyìí tí nàbí ń sàlàyé ni pé ntọ́lọ́wọ́ ọba ò bá ṣe léèwọ̀ àgbọ̀dọ̀ tó léèwọ̀ fún mi. abẹ́tẹ̀yìn bá wò fóun láìjẹ ẹ ẹ gbọ́dọ̀ tó wá dandan dandan ní kó fẹ́ tó wá ní á àfihàn ọmọ tó ń gbé lórí mi ní tó wá fẹ́ tó bá ti kó yọ ẹ̀.

ọkùnrin yìí tó náà wá fẹ́ ó ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun bí ọkùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin tó náà wá lọ́kọ òun bí obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ọkùnrin tọkọ ọmọ obìnrin ìyàwó àwọn àdúrà wọn àwọn abára wọn sọ̀rọ̀ bíbẹ́ ní ọ̀gbìn bàbá àtìyá wọ́n ti kí ni.

èmi ìlú náwó yìí one two three four five àwọn aláàbò fún wọn lè gbéra wọn ayé tẹ gbogbo àwọn abíyí àwọn ní ìnákulẹ àwọn tá a kulẹ wọn bẹ́ẹ̀ tẹ àwọn aláàbò wọn lè lébi fifteen àwọn tá a kulẹ. ẹ ẹ jẹun àwọn àwọn níbẹ̀ làwọn náà ẹ̀yin fourteen ẹ̀yin náà níbẹ̀ làwọn àwọn six wọn ni wọn ni ẹ̀yin wọn bẹ́ẹ̀ ìgbójú mẹ́ta. ẹ tó sì kankan ọ̀dà àwọn ẹ̀kọ́ tó tó sì kankan náà àwọn sani wọn lè fẹ́ra àwọn èyí sixteen àkọ́kọ́ majority carry the vote ṣe bí ọ̀rọ̀ jẹ̀bi ẹ̀rí ni máa ń kárí vote evidence ni máa ń kárí ẹ̀ ó yà àwọn atáàdì wọn lè àwọn wàdà nínú àwọn àyàtà kàyé wọn. àwọn bàbá yìí ṣe tó bá di méjì wá wọn àwọn ni wọ́n ti dìbò mọ́ àti tó bá wọn wọ́n àná ni wọ́n ti jẹ́ ẹ àmọ̀ wọn náà gbogbo ẹ̀ anita ni ó gbà àná ta ni ó dúró fún bàbá àti ìyá ẹ dákun bàbá ọlọ́wọ́n bá ń ṣe àwọn obìnrin lé wọ̀ sọlọ́wọ́n bá kà mẹ́ pé kẹ́ ẹ gbọ́dọ̀ sọ́bẹ̀tì dára yín ní bàbá àti ìyá. alẹ́ yìí alùpàá yọ wípé wà òṣìṣẹ́ dáná fún máa wà rọ àrà rẹ̀. ayiwa ọjọ́ yìí ni pé obìnrin yẹn ti di ìyá fún ọmọ yẹn ìyẹn obìnrin yẹn ló wá dé wò bí ìyàwó bàbá rẹ̀ ṣé ìtàwọn sọ ń bèrè pé ọmọ tóbìnrin yẹn bí àbí tó náà ti di ìyá náà nù. ayiwa separate father ẹni padà. <laughs> wọ́n ti pín àyùwà kẹrí ìgbà tó jẹ́ pé bàbá mi ló ní eléyìí bàbá mi ní eléyìí ẹ̀jẹ̀ kí n máa ń ẹni dè wọ̀ òfin láàrin wọn. ìjọ́lẹ̀jọ́ ká ní ìyá tá ló wá ó yìí ká ló èèwọ̀ ni nítorí pé òun ní ajẹ́ tó so àwọn méjèèjì pọ̀ àmọ́ in this case kò sí tó so wọ́n papọ̀ ó ti bímọ ilé ìlàta ìwẹ̀yẹ ọdún bàbá ilé náà ti bímọ ìlàta ìwẹ̀yẹ ọdún àwọn ọmọ wa ríra wọn àwọn táwọn fẹ́ fẹ́ra wọn alùpùpùrá ni kì í yàn fún wa ó ti dìgbà èyí tí nígbà tí lè sọ kó dé ìwọ̀n ni pé kẹ́ pọ́ǹtì ẹ̀ nínú àwọn ìgbàgbà àkàyè ẹ̀rí bá pọ́ǹtì kálukú kan mú ìròyìn ìgbà wa àwọn táwọn aléyàn lè fẹ́ wọn àwọn wádà ẹ̀rí wádà ó yà èyí ní rà àbádọ. aláàfẹ́ lò ní lásán ẹgbẹ́ lọ́rí ẹ̀ lè wá láti ọba bùnmí ó wá láti bùnmí yẹn ó jẹ̀ mí náà ọ̀tọ̀. wọ́n ju èèwọ̀ ayọ̀ abáàlẹ́ ti pé kò sí lára èyí tí ọlọ́wọ́ bá kà pé ó jẹ́ èèwọ̀ amáyéwòn nìkan lè mọ́tò ó. torí ọlọ́run lè má darúkọ nǹkan gbà mí tó ti wọnú ìdájọ́ kan ó yà mí o a nǹkan tí ó tí ó wà sáńjú ẹ̀rí mi inú àwọn ayàdá kàyí náà tẹ̀lé wa. ẹ̀rí lọ́gbẹ̀rẹ̀ afárọ́lọ́ náà ló wá sọ ń parí ayà yẹn pé máa wà rọ́ àgàdìkùn ọlọ́ni lẹ́yìn gbogbo ń a bá kà yìí gbogbo ìyókù ti ṣe kiri ẹ̀tọ́ ìdí rẹ̀ sọ pé ọ̀rọ̀ wa ẹgbẹ́ lọ́rọ̀ pé àtùmọ̀lá ìlú ẹ̀dẹ̀ gbogbo táwa kalẹ̀ yìí ìtọ́nà wọn ọmọ òbá ti wá tẹ̀lé ìwọ nínú ẹ̀ àgọ̀ tẹ̀lé wọ. ìtọ́nà jẹ́ tẹ̀lé ìwọ nínú ẹ̀ kò sí bí òbá ti ṣe ìwúyí tó ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn. nínú àwọn àyà yìí àwọn àyà mi wá wà tó wá gbà àwọn obìnrin tó mẹ́lẹ̀ fẹ́ gbọ́dọ̀ fẹ́ wọn. kí làwọn obìnrin náà òun náà bá ní wà láàtẹ̀ ìkẹ́kọ̀ọ́ òyìnbó ṣe dáàtì ọlọ́run láwọn obìnrin tó bá jẹ́ ẹlẹ́bọ abọ́dúgbò pẹ̀lú èdè yẹ̀kúdí àti nàṣọ́ra o ọlọ́run lé ìgbọ́dọ̀ fẹ́ wọn. hasa yomi àbí náà bá dé bàbọ́ olùwàníwọ̀lọ́wọ́ àjàgbàtìkùn kò bá wù í bẹ̀ lọ. eléyìí àlàyé ní wọn bá ṣojú nípa àwọn alùmọ̀tàbọ̀má àwọn ẹni tá a ṣe ní ìwọ̀ nínú àwọn ọ̀dọ́ àwọn àdúgbò wa bí máa ń tẹ̀lé wọ̀sára ní ìwọ̀n ní ìwọ̀kọ́lé fọlọ́mọ́tà àti àlékún àgbọ́yé àti àlékún mímọ̀ fún ẹ̀jọ̀ kan wọn. wọ́n sọ́ọ́